adé orí mi kí ló dé tó wá fi mí sílẹ̀ tó ń bínú ọ̀rọ̀ yóò tó bínú rárá. kí ló dé tí mo bínú kúrò ṣé kò yẹ kí n bínú kúrò ni olóò fẹ́ lọ ó fẹ́ lọ táyé wò ah, ah. ṣé kò wá tó torí. adé orí ó bá jẹ́ kí n lọ mo kò fẹ́ lọ sílé ayé ni kí ló bó ṣe ń ṣe lọ́hùn. bó ṣe ń ṣe láyé lọ́ ṣe ń ṣe lọ́rùn. ò bá jẹ́ kí n lọ jẹ́ kí n lọ. kí n jẹ́ kó lọ kí n jẹ́ kó lọ èmi ò sọ pé kó má lọ ṣé èmi ò máa yé jẹ ni ṣé mi ò máa yé jẹ àbí kò wù mí kí n lọ àmọ́ mo fẹ́ tẹ̀ ládéhùn ni o sì mọ̀ pa ti dájọ́ sọ́nà. bẹ́ẹ̀ ni mo mọ̀ pa dájọ́ sọ́nà mo wá fi ń ṣe àdéhùn fún ẹ báyìí pé tí mo bá lọ sílé ayé ní ọjọ́ ìgbéyàwó wa ni mo máa padà wá pátápátá. wọ́n gbàgbé àdéhùn o wọ́n gbàgbé àdéhùn o wọ́n gbàgbé àdéhùn o. mi ò lè gbàgbé láéláé. ṣé o mọ̀ wípé èkúrò lálábàákú ẹ̀ wà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni kọ̀ọ̀kan òyìnbá kan báyìí kò lè yà wá. òkùnkùn àgbọ̀nlẹ̀ o wọn kì í ṣọ̀rẹ́ ara wọn. ọ̀rọ̀ yìí gbọ́ngbọ́n o kò yẹ o kò yẹ nìkan o ó sọ àdúrà bẹ̀ẹ̀ ni kó má dàrú ọ̀rọ̀ bá ti wá rí bí. dáì ó ti ṣetán ẹ ó ti ṣetán tí ìyẹn náà ti rẹ jẹ ìgbà ní lè dúró mu sí mi. Ah, àwọn òṣèré lè dúró mu. ẹ eh, wá mi ṣe tíì but ah, time tí ló dẹ̀ mọ̀ kí ibi tí mò ń lọ wà very important. ó ṣáàrì mi gbogbo bí mo ṣe ń ṣe wàhálà tí yẹn látẹ̀kàn ó dẹ̀ san kankan mo á ṣe tán wàá náà ni mu gbà kó mú jọ ní mi lè dúró mu tí ìwọ ní ṣé mo rí ẹni pé bóyá ń ṣe wàhálà tí. mo ní mo ti pẹ́ mò ń lọ síbì kan ó dàbí ó dàtí ṣe pé òun mọ̀ tí mo lọ báwo ló ṣe ń ṣe báyìí. báwo ló ṣe máa báwo ló ọgbọ́n ṣe máa ń ṣe báyìí báwo ló ọgbọ́n ṣe máa ń ṣe báyìí ẹ́. ṣé nítorí tíì ló ṣe wá cross mi báyìí sìn. ṣé tíì jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé mama microwave fún ilé ta ni. jọ ṣé tí n bá mu tíì ìwọ ò lè mú ni àbí kò wẹ́lò mi ìgbé fún. mo ṣe máa mú nígbà tó jẹ́ pé tèmi àti ẹni mo ṣe papọ̀ tàdé ni mo fẹ́ fún àwọn àti alájọ ń gbénu létí mo fẹ́ fún ní tíì kò sẹ́ni tó máa gbé fún tàbí ṣèbẹ́mi ni mo rà tó o bá mú lọ dànù. mo ṣe máa dànù èmi ò kì í ṣe ọ̀tá ajé owó la fi ra àwọn beverages yẹn ó dẹ̀ máa mú ni. owó ni wọ́n fi ra ìwọ ò lè dànù ó dàbí pé láti kékeré ẹ ẹgbà lọ fi tọ́ ẹ tó o bá ì tí ì jìyà orí ẹ ò kì í pé tàbí máa lù ẹ o máa nù ẹ o. kí ló mean by that wọ́n fi ẹgbà tọ́ èmi o ò tí ì mọ̀ kankan lẹ́yìn wọ́n fi ẹgbà tọ́ èmi kí ló mean by that ṣé ìwọ ló bí mi ni tó fi di pé tó òun mú aṣọ òun so mọ́kùn so o fẹ́ bá mi jà. of course ó yá kúrò lọ́nà fún mo ti kúrò ṣá. jọ kúrò jà ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n olùmọ̀rọ̀ ni yóò ṣòro àwọn méjèèjì ọ̀rọ̀ yìí ga o ilé tó tún ro ménéméné àdúrà bẹ́ẹ̀ ni kó má dàrú tọrọ bá ti wá ń rí bí irú èèyàn báwo lára ìyàwó mi. ẹni sùúrù àwọn náà ni dókítà àtẹnìsí lọ́wọ́. òkè yín kọ́ wá pẹ̀lú ẹ. tọrọ bá ti wá ń rí bí èèyàn wọn sọ lọ́gbọ́n kọ́ sùúrù ní ẹ̀ṣẹ̀ ó mà ga o pàálẹ̀ ní pàálọ́lá ojoojúmọ́ ìjà ìkànnì ẹ o ọláòyè ìwọ gógó ní àìdáa tó kó sínú èèyàn tó ń pè ní ìkà ìwọ̀n gọ́gọ́ ní ìkà ó ṣe máa ń ná ìyàwó ẹ̀ bẹ́ẹ̀. ìkà ìmọ̀bọ̀rọ̀ hmm, ìṣe ìṣẹ̀lẹ̀ torí hmm. tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ báyìí lójú mi ṣẹ̀ṣẹ̀ máa ń ká kúté kì í yé mi jọ báwo lára ìyàwó mi ṣó ti wà ókè ṣá. ṣòro ìgbà táwọn skul ń ṣe báyìí tí báwọn kébó ṣe máa ń ná ọmọ yìí mi ní tẹ̀lé lọ sílé wọn láti lọ́ọ́ máa dọ̀bálẹ̀ ó dé ná ọmọ títí sí tí ẹ̀jẹ̀ fi ń sá sí lójú ṣó fẹ́ pa ni. ó ah, ah, mọ̀ ó mọ̀ ó mọ̀ ó dé ná olú mọ̀. ṣé àwọn ọmọọṣẹ́ àti stable ọlọ́run tipẹ́tipẹ́ ni màá ti ń sọ fún ẹ pé gbogbo nǹkan tí obìnrin bá ṣe fún ẹ sùúrù lèèyàn máa fi ń ṣe ọkọ obìnrin sùúrù lèèyàn máa ń ní pẹ̀lú wọn you have to take things easy but o take it easy ṣó fẹ́ pa ọmọ ọlọ́mọ ni ah, ìkànnì ẹ o ìkànnì ẹ o. nǹkan nọ́ọ̀sì nọ́ọ̀sì àti ẹni mo bá rí àti. báwo lára ìyàwó mi. ìyàwó yín ṣé mi ṣe mo ti explain fún yín rẹ̀ lẹ́ẹ̀kan bọ̀tán kù ẹ máa tí ìkẹ́ yìí sí ẹ mú pé àwọn obìnrin bí nǹkan lẹ́gẹ́ la jẹ́ ni ah, tí àwọn yín bá wò fẹ́ ǹdẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ bọ́ta kúrò nínú ilé ẹ̀dẹ̀ nìyàwó yìí bẹ̀ yẹn láì ṣe lù. lójú ara ẹ̀ ń sìn òun wà advice mi nìyẹn tàbí ṣé nítorí pé wọ́n máa sọ pé nǹkan ẹlẹgẹ́lẹ̀ yìí obìnrin ìyẹn mi pé kí n má máa respect ọkùnrin mo débí mò ń bẹ sọ̀rọ̀ òun fi mí kọ̀ọ̀kan bẹ́ni pé o ò rí pé òun àwájú ẹ̀ kì í ṣẹ́jú ẹ̀ kan tó délé ní wá wò. ó mà ga o pàálẹ̀ ní pàálọ́lá ojoojúmọ́ ìjà ní ṣáṣá ó gbà fúnra onílé tí ò bá fúnra olè ní oko àìgbọ́kìlọ̀ ọmọdé ṣọ́hun lọ́rọ̀ yọ ẹja torí bomi gbóná rọ́rí pé labalábá fún ọ gbólóhùn àsọ gbólóhùn àsọ ló tún gbé yín dé hospital ó ti yé mi ó ti yé mi kò sí wàhálà ó dìgbà tó bá han ọmọbìnrin yẹn lé mo fẹ́ gbé fún mi lókù àbí ó fẹ́ gbé fún mi lókù kí ló ń sọ lẹ́nu etí odò yìí mo bá bá mi sọ̀rọ̀ síjọ́ ṣé sẹ́mu hospital náà ṣáà ni mo ti ń bọ̀ ibẹ̀ ni eh, ẹ ti sọ bẹ̀dílé mo ń bọ̀ kò sí wàhálà. tìsítà mi ṣé ọkùnrin láàrin àti àwọn ọkọ nìyí wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ló máa ń ṣe ọkọ láwọn ẹ̀kọ́ náà wọ́n máa nà ìyàwó every time. congratulations sir. thank you. ẹ ṣé àwọn àwọn àwọn ti approve payment yín o. wow. and eh, bá ṣe máa ń ṣe níbi báyìí o eh, a máa fún yín ní eighty percent as mobilization fee. tẹ bá ti parí iṣẹ́ yín àwa fún yín balance. ọ̀la ok pẹ̀lú eighty percent yẹn náà without eighty percent a máa parí iṣẹ́ yín ó yẹ kí eighty percent yẹn kó tiẹ̀ ṣiṣẹ́ jìnnà mọ́ ṣe ń ṣe àmàmà ó máa ń dí pẹ̀lú quality mi torí yẹn ló máa keep continuity yín níbi ìbàyẹ̀ o. ṣẹ́ni tẹ́ bá ń sọ pé nípa quality company wa lẹ́tì lè rí because àwa náà máa rò pé quality things tá a bá ṣe ló máa jẹ́ kí ẹlòmíì recommend wa nígbà rẹ̀ ẹ máa rọ̀ nípa quality. and eh, ẹ ti mọ̀ pé àwa náà ta wà níbi ìbàyẹ̀ o understand ṣe rí èmi náà mọ̀ pé ẹnu fífọ kò kí n dúró ọ̀hún yàn ẹ má wọ̀rẹ́ wa a máa tún mọ̀ lọ́wọ́ àbá ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ẹ ṣe health um, check mi níbi kan. ẹ tẹ bá ti secretary máa fún mi wọn ti prepare ọtí lẹwẹ. ok ma ẹ ṣeun. ẹ ṣeun. woman tó wà ní wọ́ọ̀bí yẹn mo ti kọ́ bí ẹ ṣe máa lo oògùn fún ok ẹ lè gbọ́dọ̀ máa lo fún every two hours. two hours sir. yes ẹ má jẹ́ kó yẹ o. yes sir. wọn náà ta don go through ẹ. n bọ aṣọ wọ́ọ̀dù àǹdí sí. bá mi pe títí wa. Ah, àǹtí mi mo ní kò nà mí sẹ́yìn kò nà mí nà ṣé mo fẹ́ máa parọ́ mọ́ ni little misunderstanding la kọ ni. kò nù ẹ́ ní ẹgbẹ́ ojú ẹ̀ kan dúdú lójú ẹ̀ dáràn ẹ̀jẹ̀ báyìí kò dẹnu ẹ̀. ṣé bí misunderstanding tí mò ń try láti ṣàlàyé fún yín náà ni wípé ibi mo kàn fojú gbá nǹkan lásán ni. ó ti yé mi tí tèmi ò bá yí ẹ tí ẹ yé mi ṣebí tí ẹ ń tọ́ parọ́ fún màmá ọkùnrin ọlọ́pàá ẹ tó ṣàparọ́ ọmọkùnrin ọlọ́pàá àbí. èmi ni mo lára ara ò dẹ̀ ro mí àbí nǹkan tí mo ṣe kí n fẹ́ kí n máa sọ ọkọ fún yín gbà mí náà kì í ń pòwe fún mi ni ọ alára lára rohun èmi ló kọ àìsàn kọ àìwà bí mo ti yé mi má wọrí. ọ̀nì báwo ni hm? báwo ni báwo ni. kí ló expect good news ni of course. wọ́n ti fún ẹ. ọ ti fún mi contract yẹn. o ti wá mọ nǹkan tó fọ́ ni jù wọ́n ní chairman àwọn sọ pé kó fún mi ní eighty percent of the payment pé kí n lè fi bẹ̀rẹ̀ contract. upfront eighty percent ha congratulations <laughs> i'm so happy. ṣòye what ṣe saw fún me by? mo kàn wọ́n pé ah, ah, àwa ló ń ṣe léyìí God is great and this calls for celebration of course. <laughs> ẹ pẹ̀lẹ́ Ah, eh, sister, káàbọ̀ ẹ mọ̀ eh, wá mi. ẹ mọ̀ bí wọ́n. ẹ mọ̀ bí wọ́n. mi mọ̀ pé ilẹ̀ wà ìdùnnú tó ṣubú layọ̀ ni ò jẹ́ kí n notice pé ẹjọ́ kò sí báyìí. àìmú ah, náà rí bẹ́ẹ̀ <laughs> ó ṣubú layọ̀ lóòótọ́ <laughs> wọ́n ní tí ọkọ bá ti mojú aya tán kí alárinà step aside torí pé òtíde náà ni mo ṣe ní kí n keep company ẹ̀sìn tó dẹ̀ ti wá dé kí n jẹ́ kí mi máa lọ. Hmm? o ti gbọ́ máa pè é ọlọ́run àbáyé. ẹ kú celebration. ẹ má wọlé àìrọ ìgbọ́kọ̀ o èmi náà níbi tí mò ń lọ ni o. ṣé kìí ṣe pé àǹtí. wo wo fàǹtí mi sílẹ̀. kí ni kí ló bá ń jẹ látàrọ báyìí. mi ò tí ì jẹ anything in fact ọ̀dọ̀ ẹ lọkàn mi wà pé kí ló máa bá bọ̀ kí ló máa bá bọ̀ mi ò dẹ̀ fẹ́ máa pè é kí má máa fi cause disturb ẹ. ooo o ṣe díẹ̀ o anything tó bá fẹ́ jẹ lẹ́ni fúnra lára mi ni màá ṣe fún ẹ jẹ́ ń lọ rí ní kálọ́fíìsì kó lè dísítà jẹ́ wọn lẹ́nu. is e that. Ah, Inga, oh, sorry. Báwo? dé họ́ọ̀dù sí mo rí ìyàwó mi. ṣùgbọ́n mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ kó tó di pé o kúrò níbí báyìí yorùbá ní tí ara lé ní bá ń jẹ kòkòrò mú bí ooru rẹ́rẹ́ kò ní jẹ́ ká sùn lóru bó ṣe ń bá lọ pẹ̀lú ìyàwó ẹ̀ ọlọ́mọ jẹ́ òpá lọ́jọ́ kan mm-hmm. téèyàn bá dẹ̀ ti pààyàn nílùú yìí ó máa ṣe wọn ní o èmi ò dẹ̀ rẹ́dì láti jẹ́ ọ̀rẹ́ ẹlẹ́wọ̀n kó tó wá dé stage yẹn máa yẹra fún ẹni kan tí n bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ sì tó bá ti gbọ́ definitely oníkálukú máa lọ ní ìlọ tí ẹni báwo ló ṣe máa mú ìyàwó ẹ̀ tó máa nà láì ṣàwọn ó máa ní òmọ́mọ́ òmọ́mọ́ òmọ́mọ́ ní gbogbo gbà òmọ́mọ́ iná ló máa fi pa o torí àwọn tó ń mọ ìyàwó wọn tó ń pa yẹn àwọn tó ń para wọn yẹn àwọn couples tó ń para wọn yẹn ibi tó ti bẹ̀rẹ̀ náà rẹ̀ àwọn ọmọ àwọn ọmọ at the end of the day o kò máa rí wọn ti post ẹ o ti pa àṣọ fẹ́ jẹ́ kan nù wọn ni. mo appreciate gbogbo advice tó ń fún mi but ṣó ti ẹ̀rí pé kémi àti ìyàwó mi fẹ́ra wálẹ̀ ìyẹn ò lè work èmi àti ìyàwó mi ayúlè lọ́ọ̀ ara wa gidi gan ṣó dẹ́rí gbogbo ilé náà tó ń ṣẹlẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo lọ́hùn ilé ìtẹ̀ ló máa jẹ́ last one àmì so kí ni màmá nílá ṣe é sẹ́. ọmọdé máa gbọ̀ngbọ̀n ó gbọ̀ngbọ̀n ó gbòye káyéfì rẹ̀ ọ̀ ẹ má má sùn. sista mi mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí dẹ̀ tí wọ́n ń bọ́dà mi ti pẹ́ lórí ẹ̀wọ̀n márèèjì ẹ̀wọ̀n pọ̀npúlà òye àti sìstá mi bó ṣe máa ń nọra wọn yẹn kí ni ẹ ó máa ó máa rò pé ṣé tèmi náà bá máa rè lọ́jọ́ kan ṣé bọ́kùnrin ṣe mo máa na èmi náà nìyẹn. ọlọ́run ń jẹ́ káwa rírò ẹ̀ situation ńlá òye àtẹ̀gbẹ́ kan wà very unfortunate ni kò mean pé bí gbogbo marriage ṣe máa rí nìyẹn má dẹ̀ fi yẹn ṣe yardstick fún relationship àbí marriage ti tiẹ̀ o wàá máa gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kí títí ẹ rí bẹ́ẹ̀ àmọ́ mi sọ pé gbọ́n wà unfortunate situation tán wà ló wà unfortunate. àtìgbà tí mo ti ń gbé pẹ̀lú o gbọ́ kọ́kọ́ mi bá mi fà wá láàrin. inú mi ò gbọ́ but one out of ten ni most of àwọn married tí mo máa ń rí bó ṣe máa ń nọra wọn náà nìyí. èmi dẹ́wọ̀ pé tó bá yẹ pé gbogbo ọkùnrin ṣe máa ń na obìnrin nìyẹn kémi ìrúkú fẹ́ kan wà báyìí kí n má máa rìn. ìwọ náà wàá máa gbàdúrà kọ́lọ́hún fi married títẹ̀ ṣe one out of ten tó wà peaceful yẹn máa má rò pé bóyá o fẹ́ marry àbí nǹkan kan mẹ́rin o máa marry o dẹ̀ máa ní peaceful home lágbára ọlọ́run àwọn tó dẹ̀ wà ní situation tó wà ní ọlọ́run àbá mi yọ wọn nù torí láòyè náà kì í ṣe báyìí tẹ́lẹ̀ ọlọ́run àbá yọ wọn nínú ẹ̀. because wọn kú láàyò kì í ṣe báyìí tẹ́lẹ̀ kan tó fẹ́ sister mi wọ́n kàn change suddenly ni. onílé tí o bá fura o lè ní yókò àìgbọ́kìlọ̀ ọmọdé ṣóhun lọ̀rọ̀ yọ ẹja torí hmm. omi gbóná rán. I don't understand. sọ fún mi ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ èèyàn tọkàntọkàn ni ẹ ò ń jẹ́ kí n máa regret pé mo ní true love sí ẹ I mean I don't understand. kò yé mi o. ẹ̀bẹ̀ náà ni màá bèè kó má ṣe àbínú sí mi lóòótọ́ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ kíyàn ní true love síyàn and ìwọ náà dẹ̀ mọ̀ kí mo nífẹ̀ẹ́. má bínú má bínú gbogbo ìgbà má bínú má bínú gbogbo ìgbà o ò mọ́mọ́ yìí náà ni eh? that is what I keep hearing from you for how long. mo dẹ̀ promise pé wíwọ̀n ni ẹ bá ṣẹlẹ̀ eléyìí ló máa jẹ́ last ìjà tèmi àti ẹ̀ máa jẹ́. eléyìí adìẹ kelo tó máa sọ̀rọ̀ eléyìí pé máa jẹ́ the last time the last time adìẹ kelo ro fúnra rẹ̀ nà it's unfair. mo mọ̀ bọ́ má bínú kò fún mi ní àǹfààní ẹyọ kan yìí wàá rí pé everything ma change má bínú sí i. ti gbá kí ló yẹ ìgbà yìí. ó bẹ̀rẹ̀ kí ló yí mi bò máa lo style ọkàn tó bá ń ṣe tiẹ̀ òkè mọ̀ kí ló yí mi bò. ọmọ bẹ̀rù ṣe ìwọ náà ṣe ò miss mi láti bíi three days. ṣáàdìdì. ọ̀rẹ́ ṣe mo ti rí pé ní òbí ẹsìn mọ́ báyìí sí not be more and one more thing mo dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ ṣe fún mi. like what. mo ní surprise kan fún ẹ. What gift for you to know that I really love you? Yeah, did you? Did okay, oh. Má lajú o. Ṣọ́ra mọ́tò fún mi ni. Yeah, mo fẹ́ fi apologize For me. Kò dẹ̀ tún lè mọ̀ kí n love ẹ̀ still. How? Oh. Thank you, darling. Thank you. Thank you. So, uh, where's the car? Mo park ẹ̀ síta gate. Torí tí bá gbé wọ sínú compound báyìí, wàá tètè wà kan to ṣẹlẹ̀ nílẹ̀ fẹ́ kù. Ó wà ń ta Yes. Thank you. Thank you, darling. Thank you. Ìwọ ló máa bọ́ síta sìn tó máa lọ gbé mọ́tò ẹ̀ wá sínú compound. Ìfẹ́ ló sọ ọkùnrin àtòbìnrin pọ̀ o. Thank you ìfẹ́ tó so wọn pọ̀ o ìfẹ́ ló so ìpọ̀ o. nígbà tó ń kó pẹ́ tó ti rí mi mi ò ṣe ní máa fa ìsìn. ẹ wo sista mi traffic ọ̀nà lẹ́yìn ẹ̀ ti pọ̀ jù èèyàn máa jókòó three four hours nínú mọ́tò tá à ní débẹ̀ ẹ wo gbogbo yẹn ló sún èmi tí mi ṣe fẹ́ wá ẹ má bínú. ẹni tí wọn bá nífẹ̀ẹ́ kò síbi tó lè máa gbé kò yẹ kó jìnà. ẹ má bínú ọkùnrin láòyè ẹ kú jókòó wọn ò pẹ bá mi mú nǹkan wá ṣá. ẹ kú jókòó ah, àǹtí mi tara ilé ìtàgé yìí ṣé kà sọ o. àǹtí mi ṣé kò dábàá ṣe wá kí yín ni. àwùdà ah, mi ì complain ó kàn yà mí lẹ́nu náà nítorí àkèrè wú lọ́sàn. nígbà tí mú ọmọ ò lọ bókè ṣe bóyá òkè àdẹ̀gbẹ̀rẹ̀ wọn bá mú ọmọ ó ti yé mi má bínú wo káràkátà náà ni ká tó débí ká tó bọ́ sọ̀hún ká tó mú gbogbo ká tó rúpọ̀ kó tó dòdìdì òun náà ló ń jẹ́ kó súyàn má bínú nǹkan tó ń fà á nìyẹn tráfíkì náà rè kò help matters má bínú tó rọ́nà lóyún yẹn náà téèyàn bá fẹ́ wá kéèyàn give a whole day ni ẹ̀dọ̀ ara o traffic yẹn kì í ṣojú kan everywhere ní báyìí o. àti pé àwọn diversions yẹn ló ń kọ̀ sí tó bá dẹ̀ ti parí ẹ ó ti tọ́ nìyẹn òótọ́ ni má agbára ọlọ́run á stop. kí ló ń ṣe fún wa o ìyá. lọ ní ojú ara méjì. ọ̀rọ̀ mi yàn. kí ló fẹ́ ṣe fún wa. tráfíkì kọ̀ọ̀kan kọ̀ wọ́n sórí ìgbàlè ní gbà lọ́la yẹn lítú tẹ̀ lura yẹn kò dùn mí mi nù torí ẹ̀ lèmi ṣe jókòó sílé mi kò sí nǹkan tó ní kí n máa kí àbúrò mi ilé ọkọ ẹ àmọ́ lílù yẹn èmi ò nífẹ̀ẹ́ sí ó máa ń bà mí lọ́kàn jẹ́ àti ẹ̀dùpẹ́ pọ́pọ́ sàpà lójú ẹ̀ lọ́tẹ̀ kò sí lára ẹ̀ gbogbo ara ẹ̀ fresh tó ń dán ẹ jọ tẹ́ bá lè máa bá báyìí lọ́nù mi àdùn onílérò yẹn mi ah mi nífẹ̀ẹ́ sí ó dẹ̀ jẹ́ èèyàn kan tí mo like ìjọ nítorí ọlọ́mọ àìká wa sọ́ di tọ́lọ́lọ́pàá dé o kó má dípà fọlọ́pàá gbéra wa o. Ah, ah, Ọlọ́run jẹ́ àríṣọ. Kí lẹ ṣe fún wa Ṣáwọn oògùn tí dókítà kọ fún yẹn lélẹ̀? Ok. Ẹ wá walk down the street, kò jìnnà sí hospital rárá so tẹ bá ti débẹ̀ get gbogbo àwọn drugs yẹn ẹ jọ ẹ make it very snappy. ẹ tètè ẹ tètè ẹ tètè torí patient ẹ kọ́ lè tètè lọ. orí nǹkan tí mo rí láàárọ̀ yìí kí ló rí. àwọn kọ́sítọ́mù ẹ wá láàárọ̀ ẹ̀. àwọn kọ́sítọ́mù àwọn kọ́sítọ́mù wa wò. àwọn kọ́sítọ́mù ẹ ní punching bag. oh now i get it. ṣé kò sí kí látúrú gbọ́ láàárọ̀ yìí. ó láì pé woman yẹn ti lóyún wọ́n wà lọ́dọ̀ gà ní pé inú ọkàn dùn láàárọ̀ yìí ni ọkàn rẹ́rìn-ín inú wa ah, ń bá wọn yọ ọ. ṣé pẹ̀lú nínà gbàgbó gbàgbó yẹn ní irú yẹn fẹ́ lóyún mo trust kò lè lóyún láéláé. ó ti gbàgbé pé táwọn ò bá kó màjẹ́ńsì wà kọ́ nọra irú èmi àti ìwọ ẹ̀yà lè rí sàlàyé àbó mọ̀ pé wọ́n pẹ̀lú owó tá a fi ń ràn lọ́fíìsì yìí lọ́sípítù yìí ni ó ṣe kò ṣe láàárín ọ̀sẹ̀ mẹ́ta wọ́n máa gbéra wọn débi báyìí bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin jọ ń torí ọlọ́run ṣó mọ̀ pé rúmà jẹ́ǹsì báyẹn làwọn afẹ́ ń bí báyìí hmm. ah, eh, wọ́n á san kó bá wọn yọ ẹ má wọ̀rí. àwọn òdúró sálárì ẹ̀. torí ẹ̀ ní káàrin wọn má ṣe gbé. tìrúbẹ́. ó ṣèkè ẹ bó ṣe rí ó rí bí rárá òun bá wọn yọ kó má gbé emergency wá kí ni tèmi ó pẹ́kọ́ tó lora wọn fọ́ lórí emergency yẹn làwọn afẹ́mi ò fẹ́ kí sálárì mi lọ lẹ́gbẹ́ ẹ ní dókítà wọn máa jẹ wá lọ́wọ́ ní ìsinyìí wọn. ọ̀rọ̀ dé máa gbọ̀ngbọ̀n ó gbọ̀ngbọ̀n ó kò yẹ kàyéfì rẹ̀ ó yẹ ẹ má má sùn lórí ọ̀rọ̀ mi. wá mi lu èyí o ta ni a ké pé o. ohun tó so mọ́ ọ̀rọ̀ yìí máa pọ̀ o ní òye nìkan o. bàtò ní jẹ́ ìgbésẹ̀ tí màá gbé ohun sábùmí ìrànwọ́ ẹlẹ́dà mi màmá jẹ́ kí n bá wọn gbé. ọ̀rọ̀ yìí màá lágbára o mo lágbára. rárá ní sà ọ̀dọ̀ yín náà dẹni mò ń bọ̀ báyìí o bẹ́ẹ̀ ni ìgbà tí mo expect kọ yín láti àná tí mi ò rí kọ yín ni mo ṣe wò pé kí n máa bọ̀ lọ́fíìsì kí lẹ rí sà. kí ni iṣẹ́ máa ní mo ṣe sà. àbúrò wọn. Ah. Hello? Hello? Ah. Kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run? Ilé ìlú máa jẹ́ kọ́ńtà tẹ́lẹ̀ kẹta ti máa lùzì lọ́dún yìí. o ibi ọ̀rọ̀ yìí máa ń já sí lẹ́dá kan ò lè sọ. irú ìdúró àgọ́ wo yìí. èmi dúró àgọ́. ẹ ṣé rí i pé mò ń wo tv tó dẹ̀ bá view mi. <laughs> ṣé o mọ̀ pé látìgbà tó ti dé ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló ṣe ẹ́ o refuse láti dá mi lóhùn. a dẹ̀ ti tó thirty minutes ń sìn tó ti wọnú lé ìwà tí mo ti ń bẹ̀ pé kí ló ṣe kí ló ṣe ò dá mi lóhùn. tó bá bí mí nìkan tí mi ò dá ẹ lóhùn ẹ̀tọ́ ẹ ni kò fi mí sílẹ̀ kí n jókòó sáàyè mi kò jókòó sáàyè títí ẹ ṣé dandan ni kí n dá ẹ lóhùn kan tó bá bí mí ni. customer you're calling is currently not reachable. Please try again later. bẹ́ẹ̀ náà ló wọlé bọ̀ ń sìn ló embarrass mi lójú àwọn àlejò. Ah, ah i'm your wife gbogbo nǹkan tó bá ń ṣe pátápátá ló yẹ kó sọ fún mi ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni àbí ta ló tún lè máa lò lè máa confiding yàtọ̀ sẹ́mi. inú mi dùn pé ìgbà tó máa sọ̀rọ̀ sí o ní ìwọ níyàwó ó mì ní pé èmi lọkọ ìwọ ò kì í ṣọkọ so nǹkan tí bá fẹ́ ló máa bá mi fẹ́ nínú ilé yìí àṣẹ tí bá pa ló gbọ́dọ̀ múlẹ̀ kì í ṣe èyí tí wọ́n bá fẹ́ tó bá bá mi sọ̀rọ̀ tí màdé lò fímílẹ̀ náà ṣé dandan ni. jẹ́ kí lédè yẹn àwọn tàkù iṣẹ́ tí wọ́n ti ní ká má gbé fún wọn tẹ́lẹ̀ tóga tún ní ká tún pè ká gbé fún táwa ń pè pè pè látàrọ̀ tí ò gbé fóònù iṣẹ́ millions ah, mi ti try best mi jàre. ẹni ẹ máa ń pa mi ìgbéraga ó máa ń wọ́ọ̀rì ẹ̀ gan torí pé wọ́n lọ́kọ̀ so nǹkan tí wọ́n bá ti ṣe ìyẹn ni final àbí bẹ́ẹ̀ kọ́ let me tell you something òun wá wàhálà òun wá wàhálà because òun fún mi latitude ó ṣe gbọ́nkúgbọ́nkú sí mi nínú ilé ṣórí lifestyle ti tèmi àjù méjì lọ nínú ilé tí nǹkan bá ṣe wàá sọ fún mi ni kò yẹ pé kó máa fún mi latitude. ṣùgbọ́n kó ti pẹ́ tí kìíní fi ṣẹlẹ̀ ara ẹ ti fresh ń sìn inú ẹ ò dùn bẹ́ẹ̀ tàbí. màá lù ẹ gbogbo ara ẹ yìí màá tún dá egbò sí lára ṣó ti gbọ́ alára náà rọrùn onúkú àìsùn okú àìwo kí ni tiẹ̀ pẹ̀lú tèmi kò dẹ̀ fi mílẹ̀ ó dẹ̀ jẹ́ iṣẹ́ láì fi wá ṣe wù mí. fantastic èmi ọmọ gbogbo ìbà tó tó yìí ó ti gbàgbé wípé yorùbá ẹ̀ náà ló sọ wípé tí aráalé ẹni bá ń jẹ kòkòrò búburú tí a bá refuse láti sọ fún hunrun hẹ́rẹ̀ kò ní jẹ́ ká sùn lóru so mo fẹ́ mọ ohun tó ń ṣe ẹ́ fìmílẹ̀ jẹ́ ń jẹ kòkòrò jẹ́ ń sùn kí n ṣe hunrun hẹ́rẹ́ tí hunrun hẹ́rẹ́ bá ń disturb ẹ bọ́ síbò mí kó fìmílẹ̀ sí bá ti ń dún màá lù ẹ́ o ó mọ̀ kí mò ń wọ̀n ni màá ṣe é léṣe o. wàá lù mí kúrò wájú mi wàá lù mí o lílù yẹn gọ̀ọ̀gọ̀ọ̀gọ̀ ni mo wá ah! tí ò bá lù mí lénìí ajẹ́ pé láwùjọ kọ́ lórúkọ yìí. ọmọ kò ti bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ nìyẹn. ọmọ kò ti bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ nìyẹn. ọmọ kò ti getting too much now. Ah! See, mo ti máa sọ fún ẹ several times mo ní nǹkan ẹlẹgẹ́ lobìnrin èèyàn máa ń tọ́jú wọn gẹ́gẹ́ ni èèyàn máa ń gbé wọn gègé èèyàn máa ń tọ́jú wọn ni ah, láì ṣe ẹranko ah, má bínú o ah, ó ń ṣe ẹranko náà. láòyè nǹkan tó máa ń sọ ní gbogbo ìgbà náà nìyẹn kò yí ẹ kò yí ẹ kò yí ẹ ah see let me tell you one thing tí marriage ò bá work out láàrin ìwà àtìyàwó ẹ ẹ wá nǹkan ṣe sí náà èèyàn tí ò ní ọkọ èèyàn tí ò ní ìyàwó wọ́n ń gbé ilé ayé tí ò sí nǹkan tó máa ṣe wọ́n náà ah, eh, ogun anara ẹni lé ní àrùn nara ẹni lọ́la yìí ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù àkúdà náà ní gbogbo gbà ah, nǹkan tẹ̀ ń yóò lọ fà gan o ah, láwọn yóò lọ fà lọ fà tí máa ní kí àwọn nọ́ọ̀sì mi kan wá lẹ́sìn kan àwọn wa àtúnṣe àtúnṣe. and i'm very sure pé tí wọ́n bá ti débẹ̀ yẹn sí gbogbo àwọn aládùúgbò máa ti mọ̀ pé tó ti nara yín Ah ah, ah onísọ̀lẹ́nu ni ẹ o ah, ó yẹ kó wá nǹkan ṣe sí o no no no no no see it's getting too much nǹkan tó ń ṣe yìí ó lọ fà gan na ah, ó lọ jìnnà ó lọ jìnnà tó lọ ronú o ní láti ronú oṣù ọmọdé mẹ ó máa bẹ sọ létà máa bẹ sọ létà wọn á wá wọn á wá sí ìwà wa it's getting too much man ṣé mo máa nọra yín tẹ́lẹ̀ máa nọra yín tẹ́lẹ̀ máa nọra yín gbogbo gbà láyìn ìṣẹ̀rùn um, kò ẹ máa lọ sílé láàyè ok sir ìwà àti driver wo ẹ lọ gbé wọn àti ìyàwó ẹ oh it's getting too much it's getting too much. wàhálà àwọn pípé àwọn ọkọ àti ìyàwó yìí wàhálà àwọn ti pọ̀ jù ṣáwọn nìkan ni gbà lónìí gbà lọ́la tójú náà bá fọ́ bàìbàì lọ́wọ́ máa wò náà àwọn pípé yìí ní pírọ́blẹ́mù. sún èmi náà ṣé ẹjọ ṣé tí ìgbéyàwó bá wọ ṣé wọ́n lè file divorce ni mo dẹ̀ wá wá àṣù ọ̀hún pé owó tí lady yẹn ń rí lọ́wọ́ bọ̀bọ̀ yẹn ló ṣe takú síbẹ̀ ẹjọ́ torí náà ṣé ìgbà tí bọ́ yẹn bá tó nà tó tó pa ṣófẹ́ kó gbogbo yẹn ṣófẹ́ kó lọ sọ̀rọ̀ ni. ó sún mi o. àwọn obìnrin ṣá ewu ẹ jẹ́ kí n tètè lọ pe driver. ẹgbẹ́ ọ̀nà tó lọ sí hello sir. ẹ má bínú sir silent ni fóònù mi wà mí mọ̀ pé ó ń rìn bẹ́ẹ̀ ni sir mo ń ṣàwọn kankan lọ́wọ́ ni. sir. ah ẹ ṣeun gan sir. all right sir inú mi nílé wa ń sìn mo ń ṣẹ̀wọ̀n kankan lọ́wọ́ báyìí sìn but títí ọ̀sán màá dọ́dọ̀ yín sà. Alright, sir ẹ ṣé sir ah ọlọ́run ṣe ọní mo máa ní good news kan fún ẹ contract mo fẹ́ lọ gbà láàárọ̀ yìí tí wọ́n sọ pé wọ́n ti gbé fẹ́ lómi àwọn ọlọ́tún pè mí ìtọ́ sọ pé wọ́n ti àwòdì contract ẹ padà fún mi ṣá. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ó dẹ̀ má bínú sí mi náà ṣe mo ṣáà ti ń bẹ̀rẹ̀ látẹ̀kọ́ sórí contract tí wọ́n fún mi láàárọ̀ yẹn ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ gan ìbínú yẹn ni mò ń gbé bọ̀ nílé tí wọ́n fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tí mi fi dá ẹ lọ́rùn tó fi lè ṣe ògbó kan báyìí mo fọlọ́run bẹ́ẹ̀ má bínú sí mi bá ti fi ṣe pé orí tèmi náà dàrú pé mo ya wèrè mi ò kọ́ lè ṣàdédé máa nà ẹ́ anyhow. bínú pé mo ránṣẹ́ pé kó tó di pé mo discharge àbúrò yín mo fẹ́ pè yín sí àwọn àkíyèsí kankan ẹ dẹ̀ má bínú pé màá béèrè àwọn question kankan lọ́wọ́ yín because tí n bá síbẹ̀ ní ọjọ́ wedding wọn máa rò pé bí ọ̀rẹ́ mi ò ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí àbúrò yín ni mo fẹ́ bi pé ṣé kì í ṣe pé ẹ fi àbúrò yín ẹ fi bí ọ̀rẹ́ mi yes because tí n bá ní kí n máa wò ó àbí kí n máa kà á uh, in fact mo ti lose count because tí wọn bá nọra wọn débi pé wọn ń gbéra wọn wá sí hospital tí ẹ̀jẹ̀ ń yọ lára wọn ara wọn méjèèjì ò kí n balẹ̀ tí èèyàn bá dẹ̀ ní kéèyàn máa wò báyìí kó má lọ já sí ibi tí ò dáa ìyẹn ni mo fi ní kí n pe àkíyèsí yìí sí. mi ò kúkú fi rẹ̀ wọ́n ríra wọn lọ́nìfẹ́ ara wọn náà fẹ́ fẹ́ra wọn gbogbo oní nínú ìṣèwájẹ́ mi ò yé mi torí kò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó ṣáà máa lù báyìí nígbà kan déètì kí wọ́n á ní kó lọ fẹ́ ẹ kò yé mi náà rún kékeré kò ṣe gbà sọ ọ dárí pé ọkọ ẹ nà mo mo mo wà opportunity láti mọ̀ nípa ẹ̀ báyìí tí mo pe ọkọ yẹn tí mo bá ọkọ yẹn wí báyìí àbúrò mi yàn mí lódì oṣù méjì màá wá pé màá ní ṣé wà comfortable pẹ̀lú marriage kó fi lé ọkọ lè mí lè sanwó èmi kẹ́ẹ́ ìta ṣe iná la máa ṣe kadẹ̀ máa bá wọn bẹ lọ́hùn ọlọ́run bá mi ṣàánú wọn kó bá mi yanjú gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin wọn torí kò yé mi náà. Uh, to me i would advise that tí ẹ bá ti délé ẹ pe àbúrò yín ẹ bá sọ bí ọmọ ìyá àti bàbá ẹ tẹnu pé ṣé ó wà comfortable pẹ̀lú ilé ọkọ tó wà ṣé ó pè é because gbogbo nǹkan tí à ń sọ yìí kó má di pé a nǹkan tá à ń sọ yìí àwọn máa ó máa di nǹkan míì lẹ́yìn wa ọ̀la ó ti yé yín. ojú ò ní tiwa. ọ̀rẹ́ máa máa ní kí ẹ lọ sí pharmacy sí ọ̀nà àwọn kòkó fún yín sí lọ́gán tó bá ti dé nìrẹ́ àwọ̀lé wá ọ̀rọ̀ yìí máa ga kàyà o ọ̀rọ̀ yìí máa wà lágbára o. kò kí ń yé mi náà bí nǹkan náà ṣe máa ṣẹlẹ̀ tó máa ti ṣẹlẹ̀ tán báyìí kójú mi tó já gbogbo ìgbà ló máa ń sọ pé kò kí ń yé kò kí ń yé kò kí ń yé ẹ láòyè ìgbà olúwa fẹ́ yí ẹ ṣé bá ṣe máa ṣe tá a máa fi darúgbó lélẹ̀. a lè ṣe bẹ́ẹ̀ dàrú. báwo wà àmì tí ẹ̀rọ ara ti ara ti ya kò ní ìdí kí n béèrè ẹjọ́ mọ́ dókítà. Hmm? ẹ dọ́kọ̀. tani aképe ooo. <laughs> sísá mi. ohun tó so mọ́ ọ̀rọ̀ yìí máa pọ̀ ooo. ní òye ẹnì kan ooo. tòde jẹ́ ìgbésẹ̀ tí màá gbé ohun sábùmí ìrànwọ́ ẹlẹ́dà mi màmá. I ṣàmàwá because tí ṣàmàwá tó bá ti take decision òun reverse ẹ̀ tó tún wá jẹ́ pé iṣẹ́ yẹn àbúrò wọn ló yẹ kán ṣe tó wá ní ká wá pè yín. ṣe rí kò sí ọ̀kan tí èèyàn bá sìn tó jọ ọlọ́run lọ because ọlọ́run kan ló máa ń fún yàn kan ọlọ́run ló máa ń gbà kọ́lọ́ má gbà kan dáadáa wà kúrò kọ́tọ́lọ́ má dẹ̀ ti pè ní téèyàn kò ní fò kọjá yẹn. ẹ wò ẹ máa sin ọlọ́run yẹn gan ni o because bí mo ṣe ń pè yín lánàá yẹn bẹ́ẹ̀ lọ̀gá gan ń pè mí láti nǹkan bí fọ́ ni mo ti ń pè yín o. mo rántí mo ṣe prayer lọ́wọ́ báyìí bóyá àdúrà yẹn náà ló gbà sí. in fact àdúrà gbà gan ni àmọ́ dẹ̀ lérò pé quality iṣẹ́ tẹ̀ ń ṣe fún wa yẹn gan-an ló jẹ́ kọ́gà wọ́n tún fi ní ká pé ẹjọ́ ẹ má disappoint wa o meanwhile ṣe wá rí um, quality materials tẹ̀sán yẹn àtúntò discover another new quality things tó yẹ pé ọ̀gá gan tó bá rí i pé tá a bá fi ṣẹ́ tán èmi wọn máa dùn. Ah, ẹ má wọlé ah, ẹ mọ̀ báàkì tó ọ̀dọ́ náà ló ń sọ. lọ́gọ́ tó bá ti ṣe nìrẹ́ àwọn lé wá wọ́n wọ́n yé máa ga kàyà o ọmọkùnrin yìí gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí ẹ fara mọ́ àbí ẹ fara mọ́. a ti gbà ó ti gbà ń gbọ́. kí ni ah, o gbádùn nǹkan tó sọ sílẹ̀ yìí o wá sọ pé mo fara mọ́. a fara mọ́ ọ̀tẹ̀ yìí lọ́rùn. a fara mọ́ ń gbọ́. mi ò fara mọ́ fara mọ́ kí ó máa mórè o èèyàn fẹ́ fún ẹ ní nǹkan dùnú ẹ̀ nǹkan tó ń dùnú ó fẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò ó wá ń ṣe ìkìlọ̀ ráńpẹ́ ìkìlọ̀ kékeré fún ẹ o tún wá náà fara mọ́ jọ ṣé ìwọ mọ̀ pé nǹkan tó bá ń wúyàn èèyàn máa ń ṣiṣẹ́ tọ́ ni àbò fẹ́ pàdánù ẹ ni. ohun mi kì í pàdánù ẹ náà. ó ti fara mọ́. tó o bá fara mọ́ òfin ni o wàá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ torí ẹ̀yin méjèèjì ẹ Gbọdọ ní ìbáṣepọ̀ tó gún débi pọ́mọ wáyé o alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì inú rin ọ̀wá lè dùn dùn dùn dùn dùn dùn débi pé ọwà ọwà máa ṣe nǹkan tó lòdì sí mi àbí tó lòdì sófin mi ó o n ó fi ọ́ làkàlàkà wo n ò ní jí gbé débi pé ó léwu o ó léwu o ah mọ dán wo mọ dán sọrú ẹ sóró ah ó léwu ó léwu kó o tẹ́tí òfin ni o fúngbà díẹ̀ sí ni wo o lè ṣàdédé wà tì tó o bá tàpá sófin mi kẹ́ ẹ tètè gbọ́ o fúngbà díẹ̀ ni òfin ni o òfin ni o so o ti fara mọ́ àfaramọ́ kí ló dé tó ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ó sì jẹ́ ó sọ fún rẹ̀ má tiẹ̀ dá lóhùn gbogbo nǹkan tó ń sọ nìwọ kàn ń fara mọ́ ló kàn ń fara mọ́ ó ti fara mọ́. mo fara mọ́ ngbà náà. o ti fara mọ́ o ti fara mọ́. o ti fara mọ́. òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn kì í ṣọ̀rẹ́ ara wọn bílẹ̀ bá kan lé bọ́ dẹ̀dẹ̀ kan dẹ̀dẹ̀. ìlẹ́ ọmọkùnrin ọ̀rọ̀ rẹ ó dà yìí ojú ò ní tì ọ́ àṣẹ ń tọ́ ọ lọ́ọ́ rí nǹkan bó ṣe rí gan-an bẹ́ẹ̀ ni ẹnu inú rẹ lórí inú lẹ́nu kejì rẹ ẹni inú wọn pè é ẹni inú èèyàn sì máa ń póríṣiríṣi lọ́nà tí máa ń gbà wá èmi ò wà lọ́nà tí ó pààyàn lára èmi ò sì wà lọ́nà tí ó dùnyàn la ẹni inú rẹ lọ wá ọ̀nà tó wá gbà wá ọ̀nà bí ló gbà wá. kí ló ní mo ṣe tó fi gbà wọlé fún mi. Hmm. <laughs> ọmọdé ò mọ òògùn ó ń pè lẹ́fọ̀ọ́ tó yá ó mọ tó ọ ṣe fún un torí àwọn tí fáwọn olóǹkà ayọ̀ námọ́ tọ̀run mi làwọn ò léjì àròkò èmi kínní mo sì tò sẹ́pà òrì tọrọ wọn dayọ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà ọ̀ dayọ̀. sọrí àmọ̀ràn kan tí mo fẹ́ gbà ọ́ rí i dájú pọ̀ mú ìyàwó rẹ̀ débi ìyàwó mi bẹ́ẹ̀ ni. bàbá ẹ má gbàgbé mo sọ pé nǹkan tí mo torí ẹ̀ dé gangan èmi àti ìyàwó mi ni o ti bá lù ú lójú yín bàbá àánú abiyamọ àṣeyín gbogbo ara ẹ̀ ló máa ń bàjẹ́ tí máa ń dàpọ̀ oríṣiríṣi sí lára ṣó wàá lè jẹ́ pé ìyàwó mi ló ń ṣokùnfà bí ṣe tún lù ú ni. sọ̀rọ̀ lọ sọ ń gbòòrò ẹnu tó o bá lò ọ́ lù lù bàrà àánú abiyamọ ó ṣe mí tí n bá wà bẹ̀bẹ̀ sọkùnrin nìwọ yàbọ̀ obìnrin ọjọ́ tọkùnrin bá ti gbọ́wọ́ sókè tó lu obìnrin gbà ọjọ́ náà ló dobìnrin mo wá ń sọ ní ìsìn má darúpọ̀ má sàpà ọ̀wọ́ àníṣeyàwó rẹ ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó wà lórí ìjókòó tọrọ yóò fi níyànjú ìjà tẹ́jà tí ó fi parí kì í ṣe pé ìyàwó rẹ̀ ní ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ àbí ìyàwó rẹ̀ lórí lójú ìran ni. ọmọkùnrin ṣe mẹ́dọ̀ rí i dájú pé ìyàwó rẹ̀ débi ẹni inú rẹ̀ kejì ń lọ tako ọ. ẹ ṣe sá. ọ̀gá rẹ̀ mú ìyàwó rẹ̀ wá. máa mú àṣà. ojú òní kì ọ́. má ṣe bàbá. tó gbogbo ayé ò nílò fún ọjọ́ o. má ṣe. ẹni ẹlẹ́ni ò nígbà sí i. má ṣe sá. gómìnà mi má bàa tòṣe jẹ́ ìgbésẹ̀ tí màá gbé ohun sábùmí lọ́wọ́ ẹlẹ́dà mi màmá jẹ́ kí n bá wọn gbé. ilẹ̀ ọmọ mi. ẹ ǹlẹ́ bàbá. mo kí náà ọmọkùnrin okú fi mọ nìyà sí pé mo pè ọ́ sì jẹ́ mi táyé bá ń jáyé ọmọ àjáyé ni. àṣẹ bàbá. má bínú torí ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín méjèèjì ẹ sì ní jẹ́ kó fa ìbínú tó bá dàbí ìbínú èyí tó pọ̀ jù ọ̀dọ̀ rẹ lọ ti wà bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ rẹ ni ǹjẹ́ sọ rántí ń gbọ́ wà léwe tó wà lọ́dọ̀ọ́ ní màjèṣí bóyá èèyàn kan ń rìnà sí ọ tó sọ̀rọ̀ ń pọ̀ ọkọ ọ̀run àmọ́ ọ̀làjú ọ̀ọ́kàákún ọ̀dẹ́jà ronú sí i sá èyí tẹ́mi lè sọ pé mo rántí ni sometimes ago hmm. bọ̀bọ̀ kan ládùúgbò wa òótọ́ ló sọ fún mi wípé pé kí n lọ ṣàwọn kankan pé ó dàbí mo ní ọkọ ọ̀run <laughs> but èmi ò ka ọ̀rọ̀ ẹ̀ kún hmm. because ọmọ tí kan báyìí ni bọ̀bọ̀ náà. ìbáninájó lórí mi ẹni lọ kéwu rẹ̀ pa. èyí tó fa rògbòdìyàn tí fàáwọ̀ tí ń bẹ láàrin ìwọ àti ẹnu ìwọ ọkọ ọ̀run ń dà wọ́n láàmú òun náà ẹni inú ti ẹ̀yìn yọ òun náà lẹ́nu ń gbàgbọ́ déédéé fún méjèèjì wá ràn bí ìgbà iná àtẹ̀tú pàdé ni. ń ṣe àlàyé kinní kan fún yín tí ò yín lónìí tẹ́ bá rí ìdílé kan tí láyọ̀ lóde òní ẹ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ò mà wá wù ìyàwó ni ọmọ náà dá bẹ́ẹ̀ kọ́ o ogun tí ń bá àwọn méjèèjì fẹ́ra nú ẹnìkan kan ò mọ̀ tó ṣe pé ogun àìfojúrí àwọn kọláya gan lè má mọ̀ pàápàá èèyàn tó bá wà nú ẹ̀mí tó lójú ẹ̀mí nìkan ni ó lè tàn mọ́lẹ̀ sí. sọ pé ìgbéyàwó ọ̀hún ti túká ọkọ burú ni ìyàwó burú mo ti ní ìgbà pé ọkọ ọ̀hún ń dẹ lòmẹ́ẹ̀ láàmú orí inú tẹ lòmẹ́ẹ̀ takò. bàbá hmm? lórí yẹn pọ̀ ẹ ṣáà rí orí mi òun ló ṣe mí léṣe lórí báyìí ah, lóòótọ́ ah. kò mọ́ mọ́. àbá ò lè sọ̀rọ̀ máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀. mo ti sọ fún ọkọ mọ̀ mọ́. ìwọ ló lu ọkọ rẹ báyìí. mi ò mọ́ mọ́ sá ṣé wọn ló máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ wa. mo sọ fún ọkọ mọ̀ mọ́. ìjọ sá bẹ́ẹ̀ ni kò yéèyàn náà ìjà lé ìjà lọ́la ìjà ní gbogbo ìgbà náà ni and we don't understand. ṣé wàá rí ètò fọ́nì jù a máa dé hospital báyìí kójú àmì yìí ti tó la. honestly. Mm. Hmm, níbi ọ̀rọ̀ dédúró wà yìí ẹ fọkàn ara yín balẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó màtí wáyé olùnàkún náà lọ́ màtí lọ rẹ̀ ń sin àwọn iṣẹ́ kan tí ń parí ètùtù kan àyà ìwà àti ọkọ ọ̀run ẹ̀ ní pàdé má láéláé ṣé ẹni inú tiẹ̀ náà ti ń gbàbọ̀dé bí fún ọ àyè ìpadà eré ni ọ máa gbà fún ọ. àṣẹ àṣẹ bàbá. ẹ padà yin awo awo yin Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà yin Olódùmarè má bínú mo gbàgbé kinní kan Ǹjẹ́ ẹ ti bímọ? Bàbá, hmm? Ẹ tí ì bímọ. Gbogbo rẹ̀ pátápátá mo ti rí. Kì í má yanu sọ̀rọ̀ ni. Nígbà ọkọ ọ̀run tiẹ̀ ò fẹ́ fi tinúfẹ́ dọ̀fí ọ́lẹ̀ tí ó rí inú tiẹ̀ náà ń takò bó ni ọmọ ó ṣe wáyé láàrin ẹ̀yin méjèèjì ń tọ́ fàánù hmm. àmọ́ yín ṣe é tẹ̀sí bímọ tọrọ yín ọ̀ padà dayọ̀ ẹ̀ dolórí rẹ̀ orí inú rẹ̀ ó máa péré wá ọkọ ọ̀run tiẹ̀ náà fi ọ́lẹ̀ tí ò ní yà sọ́dọ̀ rẹ̀ mágédéńgbé ẹ wá máa lọ tí n bá parí ètò tán ẹ padà bá yín mi. a ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bàbá ẹ ṣe ẹ jọ ẹ ọkọ ẹ bá mi ṣù tiẹ ẹ bá mi yín bọ ẹ bá mi lé dànù. ọmọ fọkànlá rẹ balẹ̀ ọ padà wá yín mi ọ̀kárí o ṣe sáré ìdájí ṣe ìyàwó ọ̀nà àdé i àmọ́ àti ìmọ̀lẹ̀ òun wọn kì í ṣọ̀rẹ́ ara wọn ilé bá kọ́lé bó dẹ̀dẹ̀ kó dẹ̀dẹ̀ bá ò bá fẹ́ ní níbẹ̀ ń ẹ dákun ọ̀ a ń bẹ̀ rẹ́. káfọ́ tún wọ́n tún káfọ́ ìwòsàn ọ̀ níjẹ́ kó wọ́n. yes sir o okay sir thank you sir what yes sir all right sir bye sir baby. Hmm? ọlọ́run tuntun ṣe o ṣe kí ni contract yẹn mo ti wí contract yẹn mo ti wí contract yẹn wọ́n ní wọ́n ti àwọn contract yẹn fún mi congratulations i'm so happy. èyí ah, mi expect ẹ máa wo nǹkan o this is actually the first time the very first time tí nǹkan tó dáa máa ṣẹlẹ̀ sí wa tá lè níjà. bàbá ti ṣẹ́ nìyẹn adépàdúrà wa ti gbà thank god thank god. ọtí mo máa ń mo rò pé ṣé kò lẹ́tọ̀ọ́ ká yọjú sí bàbá yẹn káti ẹ̀fẹ́ mi ò mú wọn sí bó jẹ́ kékeré kan. dandan nìyẹn a gbọ́dọ̀ lọ síbẹ̀ ká lọ dúpẹ́ lọ́wọ́ wọn. Ah, Lord, so grateful to God. What? Hmm. Lẹ́yìn lẹ́yìn. Hmm àlùbáríkà. ọkùnrin àbíró. àmín. obìnrin àbíyè. àmín. òun tó máa ṣọmọ fún wa kalẹ̀. òun ló kó báyìí. àmín o. ọmọ kan tá a máa ṣẹ́sìn hmm. a máa ní láti wọlé lọ. Hmm. fúnra lára mi hmm. mi ní gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ o máa bẹ bọ́ṣù ẹ máa ṣáwà fún ẹ wọn á gbé èso ìbẹ̀rù wa wá sùn mi ní ṣe anything o a ní ṣe nǹkan kan. gómìnà mi má bà tòde jẹ́ ìgbésẹ̀ tí màá gbé ohun sábùmí lọ́wọ́ ẹlẹ́dà mi màmá jẹ́ kí n bá wọn gbé. ọ̀rọ̀ yìí màá lágbára o lágbára.